الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في أشراط الساعة وعلاماتها الدالة على اقترابها ومجيئها إنه دان لكم فسلا يفوا نكما وأقبل بين القيامة من تنتقى سكوت السماء أتكوي ديناني الشراط جمع شرط جمع شرط كيس جمع شرط من طريق الشرط بسكون الراء تجمع على شروط أما شرط تجمع على أشراط قال الله تعالى وقد جاء أشراطها أي علاماتها ترى أشراط الساعة كن تمارس علامات الساعة هذه سمكية الساعة أنت أقبلر قدورني كبند القيامة القرآن ó ti tọ́ka sí léyìí láyé púpọ̀ pé ní tí wọ́n pè ní àṣà ọ̀nà ní ìjọ gbẹ̀ndà òkèèyàmù àyàwó lẹ́yìn máa bẹ̀rẹ̀ níbi tọ́lọ̀ ti pé ìgbẹ̀ndà òkèèyàmù ní àṣà. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها آمين آية يسألك الناس يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وأن الساعة آتية لا ريب فيها أمم. أمم. وأن الساعة الساعة بل الساعة موعدهم والساعة أدهى وأمر أمم. إن الله عنده علم الساعة وينزل الغيث آية أخرى طيب آية أخرى الساعة náà ní gbẹ̀ndà alùkìyàmà kò sí tàbí ṣùgbọ́n pé gbẹ̀ndà alùkìyàmà ń bọ̀ bíbọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá nìkan lọ́mọdé tí ó jẹ màláìkà ọ̀mà anabi sallallahu alayhi wa sallam kọ́ ma ẹ̀rí wo ló mú àmà bẹ́ẹ̀. pé anabi ọ̀mà màláìkà náà قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها طبعا ما ما المسؤول عنها يلا يلا يلا يا ولد ما المسؤول عنها بأعلم من السائل كيف تمارس؟ تمارس يوبا ما المسؤول عنها بأعلم من السائل ما المسؤول عنها بأعلم من السائل عبد الله أنت يا عبد الأول ما المسؤول عنها بأعلم من السائل أه. صح صح أنت بني قارئ mà nípa rẹ̀ ju ẹni tí ń bi lọ ẹni tí a bi nípa rẹ̀ kò mà nípa rẹ̀ ju ẹni tó bi lọ sẹ́ni tó bí ọba ti mà nípa rẹ̀ ńkọ́ alẹ́kọ́ ẹni tó bí náà ńkọ́ òun náà mọ̀ nípa rẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. tọ́ sọ pàtàkì káfẹ́ mọ́jọ́ tí ó dì sọ pàtàkì ká má déètì but why táwọn èèyàn máa ń sọ pé the prophecy of this year tí wọ́n máa tán ara wọn dànù ó lè kọ́ dún yìí lọ́dún láyé ọ̀parí gẹ́gẹ́ bí ẹnìkan lamẹ́ríkà lọ́dún bíi mélòó sẹ́yìn ó mú déètì wá àtàgò sílé ayé wọn parí gbogbo àwọn mídíà. wọn lọ gba níṣu lẹ́nu rẹ ní ṣọ́ọ̀ṣì rẹ nígbà tọ́jọ́ yẹn pé wọn bá tún gbé kámẹ́rà wọn tún lọ bá ní miscalculation tọ miscalculation ẹ tuntun calculate ẹnìkan kan mọ̀ nípa ọjọ́ tí nìkan káwọn béèrè nípa tí oníjọgbìn ìdàlùkìyà máa ń bọ̀ kọ yàtọ̀ sí kéèyàn máa béèrè pé ìjọ ni màá kú ṣé béèrè níjọ ni màá kú àbí dáwọtí ṣé bẹ́ẹ̀ yóò kú náà ni kí wọ́n lọ pàtàkì ṣéjọ́ tó lọ pàtàkì ni àbí kí ni mo ṣe kí ni mo ṣe ọjọ́ kú kí ni mo ṣe lẹ́dọ̀jọ́ kú èrò lọ pàtàkì ṣé àdéhìí tó sọ tí mo wí hùn ẹnìkan wá bá nàbì sallallahu alayhi wa sallam òní ya Rasulullah mata as-sa'a فقال النبي صلى الله عليه وسلم ماذا أعددت لها ماذا أعددت لها كان كومبليت قال النبي صلى الله عليه وسلم ماذا أعددت لها oníjó ni gbẹ̀ndẹ̀ kìyàmà ń bọ̀ anábì ní kí lọ palẹ̀ sí kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà. naam mi gbọ́. ó ní mi ní sọláàtì kan tí mo ṣe tọ́pọ̀ mi ní sòyàmù kan tí mo ṣe táàrírọ ẹ̀rí yìí ṣe zakati kan ni mo yọ tọkọjá sísọ walakinni uhibbu Allaha wa rasulahu faqala an-nabiyyu sallallahu alayhi wa wa sallam al-mar'u ma'a man ahabba. المرء أنا تمارين المرء مع من أحب أهو ما يعني الإسلام المرء أي الإنسان أهو تمارين إبراهيم عبد القيوم المرء مع من أحب نعم مين بو تعالي نينا إينا èèyàn bẹ pẹ̀lẹ́ni tó bá fẹ́ màdó na jẹ́ pọ́lọ̀ ni wọ́n fẹ́ anabi sallallahu alaihi wasallam ló nífẹ̀ẹ́ sí ọmọ abẹ pẹ̀lú Ọlọ́run ọmọ abẹ anabi sallallahu alaihi wasallam níjọ́ gbẹndà taa yáàsì tala yín fẹ́ Manchester àbí Allah ẹlòmíì ó dìde pẹ̀lú àwọn bọ́ọ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmù torí pé alùmọ́rùkù ayọ̀ ẹlòmíì ó dìde pẹ̀lú àwọn ọ̀daràn torí pé alùmọ́rùkù hmm, kọ́mọ àwòtá ni wọ́n fẹ́ràn tá ló fẹ́ràn tọ́ àfààní wàmà àtàfin nọ́ọ̀sìmìn aṣọ́rọ́pì fakuluhu xaqun bila ṣaqti gbogbo ntẹ̀rì bá mu wa anọ́s ọ̀nàlẹ́rì wọ́n sì máa ń pè ẹ̀rí tó bá ti wá nínú alukur'an àbí sunna ní nọ́ọ̀sì ẹ̀rí tí wọ́n ná alukur'an àfi sunna kí wọ́n pè é anas kí ni jámọ̀ rẹ̀ naam nusus jámọ̀ rẹ̀ ni jámọ̀ rẹ̀ ni àwọn yorùbá sọ pé bàbá jánásì tẹ̀síkẹ́tì jẹ́ ti muhani bàbá jánásì sórí yẹn bàbá tó ń ka nọ́ọ̀sì bàbá tó ń ka nọ́ọ̀sì wọ́n wá yorùbá láìsí ẹ̀ pé bàbá ajánáàsì so ìyẹn ni kí ẹni tí ń ka ayé alukurani fún rẹ pé kó túmọ̀ tí ẹ̀rí bá ti wá nù alukurani àti sunna wọ́n pè ní nọ́ọ̀sì pípa rẹ̀ wọ́n pè ní nọ́ọ̀sù tọ́ wọ́n nọ́ọ̀sì mi pé gbogbo àwọn àpẹẹrẹ gbẹ̀ǹdẹ̀ tẹ́rì láti inú alukur'an àbẹ́rì láti inú sunna anabisọlọ́lá àdìsọ́là tó mú wa nítorí kò sí yàtọ̀ láàrin alukur'an àti sunna nípa fífẹsẹ̀ òfin múlẹ̀ nípa fífẹsẹ̀ òfin rinlẹ̀ kò sí yàtọ̀ láàrin alukur'an àti kíni àti sunna ẹ̀rí rẹ̀ fẹ́ ma ẹ̀rí pé tí ẹ̀rí nǹkan bá wà nù sunna àwọn onísọpọ̀ àní tẹ̀lé ó dìgbà tá a bá tó rí nínú alukur'an kí lóò rí rẹ̀ wa ma atakumur rasulu fakhudhu ẹ̀rí mi. ala inni utitul qur'ana wa mithlahu ma'ah ẹ̀rí mi. ọlọ́mọ ti alólódo ẹ̀rí mi náà àti ọlọ́ha wà àti ọrọ́sọ̀l ẹ̀rí mi kìí sọ alukur'an mà ń yóò tẹ ọrọ́sọ̀l ẹ̀rí mi. ẹ̀rí mi ọ̀yà àwọn olódò kan skata skata ẹ̀kọ́ kólódò ọ lọ sọ́dọ̀ olódò orísun mi ẹ bá ní skata àwọn ọmọ yẹn ọ̀yà ọ̀yà people in this side go to the other side some in this side go to this side yálà sultan and co ẹ wá dìde bàbá olódò ẹ má fojú pa máa rí ok. Uh, Habib uh, Abidogun Alabidoye Zakaria come, come to this side. Alimi Hmm? ولا تبطلوا أعمالكم fàyídà àbọ̀lọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ báwo kúrò ánì. Hmm? Hmm, hmm. sọ̀ọ̀sọ̀ kẹsì pé ẹ̀rùn pọ̀ ẹ sọ ká gbọ́ ẹ wí kẹsì máa pọ̀ ọmọ tí wọ́n máa pọ̀ ńlẹ̀ pé náà ẹ̀ sọ àlùkùránì yóò bá nù. أن يكون أها ألمي أيا يا بابا كيسي أدمي إذا فما دول أدلي إبراهيم أين دول أتوكو بين أتوكو بسمات كلام فاضي هو عبد السلام عبد الرحمن ووعبي ربنا عز وجل يقول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال ربنا من يطع الرسول فقد أطاع الله وقال الله عز وجل يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. أنت كاتب gbogbo ní tànàbí sallallahu alaihi wasallam bá ti sọ lófin kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú tí alukur'ani mú wá kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú tí alukur'ani mú wá anabi sallallahu alaihi wasallam wá sọ náà dé ilé ìtòtí ẹ̀yánjú gbogbo ẹ̀ àlá inni utitul qur'ana wa mithlahu máa máa huwa mithlu al-qur'an as-sunnah mithlu al-qur'an as-sunnah. tọ fọkúlùhù haqqun gbogbo àwọn àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmà yẹn eléyìí táwọn ẹ̀rí tó múnádóko mú wa òdodo ní gbogbo ẹ̀ o bílà ṣàpàtẹ́nì kò sí nǹkan kan tó fẹ́ fa iye méjì nínú ẹ̀ kò sì sí nǹkan kan tó fẹ́ mú ni máa pè nǹkan kan nínú torí ẹ̀ gbogbo àwọn àpẹẹrẹ àtàwọn àmì táwọn tó mú wa sọ pé gbogbo àwọn yẹn ń tọ́ka sódodo. gbogbo ń tẹ́sí tọ́ka sí yọ ọ̀sẹ̀ àbí oníṣẹ́ yọ ọ̀sẹ̀ àbí oníṣẹ́ tẹ́ ẹ máa kankan nínú àwọn àmì gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà tẹ́ ẹ ń wò pé ṣé yọ ọ̀sẹ̀ àbí oníṣẹ́ ṣé nǹkan wà bẹ́ẹ̀ ó kí ẹ dákọ mẹ́fà nínú tẹ́ ẹ máa tí ó dé kí gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà tó dé. Naam dídé almasih dajjal nàmbà tù Ya'juj wa Ma'juj. Mhm sísọ̀kalẹ̀ anabi Isa alayhi salam nàbà fọ́. Oòrùn hmm? ayọ̀ láti fi títí wọ̀. Kòròjò dáàbà ẹranko tí ó yọ tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Nàbà six. Ẹ wá sọ̀rọ̀ nàá ẹ wá sọ. nàá ẹ sọ̀rọ̀ dáadáa kò sí kò sẹ́gbà àwọn èèyàn ní ìgbọ́ kò síbi tó wà kò síbi tó wà nítorí alukurani sọmọ ẹgbọ yìí hmm? nítorí alukurani sọmọ bẹ́ẹ̀ ni pé lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù gàgà kìí sàpẹrẹ pé ń bọ̀ ẹ̀ka báyìí náà fojú náà níjọ́ tí gbẹ̀ndà kìyàmù òde gàgà gbogbo ẹni tó gbọ́ ma lọ́tí ń rí gbogbo ẹni tó yún bẹ́ẹ̀ nù rẹ̀ yọ̀ dànù gbogbo àwọn èèyàn rí tí wọ́n hewu lórí. wọ́n máa para gàdì wọ́n máa hún ríra bí ẹni tó mú mukúmu tó mutí wọ́n hún ríra ìyá ọlọ́run ọba ló tóbi lọ́jọ́ yẹn à ń sọ nǹkan tó síwájú kó tó dé kó tó dijọ́ yẹn náà. pété lẹ́yìn là ń fẹ́ náà òṣùpá aláàfin ìdí ẹlẹ́yìn ti síwájú ti pẹ́ torí gbogbo tẹ̀yìn sọ̀rọ̀ sáfù kan lọ́ọ́ bá lọ àwọn kankan tó wà lábẹ́ sáfún tẹ́ ẹ̀ ti sọ hmm? okùn kábéjì lédè kúkúrú hmm? náà bọ́ọ̀ bá ti ní sọ̀rọ̀ mọ́ ò lè darẹ̀ láàmú odò wọn ń pè léyìn kí lọ́kàn wọ̀ yìí wọ́n ní ọjà dé ètí wọ́n ní wọ́n mọ̀ sí ọjà dé rọ́lá èèyàn kan tí ò máa ń tẹ́ sọ òwò náà tó ń gbérí náà sọ́ọ̀ iná ọmọ ilé àwọn èèyàn lọ síbi tọ́lọ́run ti kó wa jọ ó kù kan. àní ìtìlẹ́yìn alamatun sugra lélẹ́yìn gbogbo ní tẹ́yìn sọ níta alamatun kubra gbogbo ní tẹ́yìn sọ yẹn alamatun kubra ni ó kọ́ ẹ̀yọ̀kan. ẹ̀yọ̀kan tó kù ẹ̀rí nǹkan mẹ́rin. rírí tí ilẹ̀ ọ̀ máa rí ilẹ̀ ọ̀ máa rí márùn yẹn lẹ́sẹ̀ tí ọ̀ máa mì wọn sọ àwọn àmì méje yẹn ẹnbẹ nù àwọn àmì ńláńlá tẹ́kí tó bá tọ́ka nù rẹ bá ti dé ìkejì náà tẹ̀lé omi náà tó tẹ̀lé omi náà tó tẹ̀lé èwo ni òde kan yìí hmm? èwo ni òde kan yìí ní gbogbo jáde sọ yẹn. Mm. tí ọrùn bá ti yọ níbi tí ó ti wọ kọlọs ọjọ́ yẹn ìmánì ẹnìkan ò ní ṣe láǹfààní má tí ọba ti gbàgbọ́ kó tó dijọ́ yẹn. bọ́n ṣáàjú kánábì Ìsá aláyhi sàlám kó tó dé ẹrú ọlọ́run kan wà tí ó ti dé ṣáájú tiẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ náà àpẹẹrẹ gbẹ̀ǹdàlùkìyàmá tání nàá. ẹ pé kése tẹ́ máa pé nǹkan bí yorùbá náà mẹ́ẹ̀dì ẹ́ ẹ̀ka ló kọ rẹ̀ agbọ́n mahadi ẹgbọ́rọ̀ ìmáàmù kò sí jẹ́ máàmù Muhammad ibn Abdullah sáà àbíkọ́jẹ́ ahamadu ibn Abdullah. Turkana bi sallallahu alaihi wasallam sọ pé ismuhu. كاسمي واسم أبيه كاسم أبي orúkọ rẹ̀ bí orúkọ mi ni orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi ni anabi wa nù kẹsì pé ní Muhammad àbí kẹpẹ ní Ahmed ìgbà tí anabi Isa aleyhi salam tó bá dé ẹ̀yìn rẹ̀ ní kíni ó dé ah kíni ó ti kọ́kọ́ tó síwájú anabi Isa dé Ad-Dajjal. أنا أقول المسيح الدجال أنا أقول المسيح عيسى بن مريم مسيح مسيح اها كن يا ياسر مسيح الدجال كن توما مسيح ما اها عبد السلام المسيح الدجال كن توما مسيح صح؟ عبد الرافع عبد الأول المسيح المسيح الدجال أنتي زكريا المسيح عبد الرافع إدريس المسيح عندما ما قوي عبد القادر المسيح المسيح الدجال Hmm? alimẹsíh nínú nínú gbólóhùn lágbáwá tó máa nítumọ̀ méjì ni alimẹsíh aláìlálùbáríkà alimẹsíh alálùbáríkà alimẹsíh dajjal aláìlálùbáríkà adajjal alimẹsíh Isa bin Maryam alálùbáríkà Isa ọmọ Maryam. tọ́ kò burú àmọ́ tá a ti wí àmọ́ tá a máa ti jólódò wàhálà náà. منها الإمام الخاتم الفصيح محمد المهدي والمسيح nínú àwọn nǹkan tí ẹ̀rí tó wá ní alukur'an àti sunna mu wá kí wọ́n jẹ́ àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alukuyama nọmba wán ó náà ni al-imam al-mahdi al-imam al-mahdi. المهدي الفسيح wáwé wípé ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ wọ́n fi tọ́ka sí pé lárúbáwá ni wọ́n fi tọ́ka sí pé lárúbáwá ni muhammadu al-mahdi muhammad ibn abdullah al-mahdi mahdi yomina ahlal bayt mahdi yomina ahlal bayt. ìyẹn ni pé nínú àwọn ará ilé ànábì ni sallallahu alaihi wasallam ni ó ti wá lára àwọn àrọmọdọ́mọ ànábì ni yóò wà lágbọn alḥasan ibn ali ibn abi talib alḥasan ibn ali ibn abi talib eléyìí ni mahadi tó dúró nítorí pé àwọn ṣíà àwọn náà ní mahadi irọ́ kan tó ń retí wọ́n ní mahadi irọ́ táwọn náà retí torí ẹ̀ wọ́n sọ pé gbogbo ìbádàt eléyìí tá à ń ṣe nísìnyí kò tí ì tó àsìkò fún un ó dìgbà tí Mahdi rọ́ọ̀n bá jáde torí tó máa ń kọ̀wé tó máa ń kọ̀wé tó máa ń kọ̀wé tó máa ti sọ̀rọ̀ lórí al-Mahdiyyul Muntazar báwọn ṣe máa ń pè nù tó máa ti sọ̀rọ̀ lórí Mahdi táwọn retí wọ́n máa kọ ayin ayin síwájú ọkọ rẹ̀ kí ni tó máa rẹ̀ ajjalallahu buhura ajjalallahu lọ́hóòrà kọ́lọ́ wọn tètè kanjú bá wọn gbé hàn màdí rọ́ọ̀n wọ́n ní wọ́n ti bí rí àmọ́ màmá rẹ̀ ó gbé lọ́wọ́ nílùú kan sáńpẹ́ ní sàmúrà wọ́n sọ ní kíni nílùú al-Iraq sàmúrà ṣe ní tarkibun mazdi. تركيب مزجي كما إيه كنتو سام سامراء أكدو يعني كني بعلبك سباوي تركيب مزجي تركيب تمارني يعني سر سر من راء kẹni tó bá rí lòun yóò rí ó dùn ìtumọ̀ yàrá kí very beautiful town ìyá yẹn wọn alọgbọmọ lọ wọn gbé màdí irọ́ táwọn ń dúró de wọn gbé lọ́wọ́ wọn lò ní imam number twelve sọ̀rọ̀ kó àwọn ṣíà ní imam twelve so imam eleven wọn rí wọn imam number twelve náà wọn rí ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ gbé lọ lọ́ba jábọ̀ ó ṣe jábọ̀ báyìí lọ́ba pòórá ó ṣe pòórá wọn kàrí kó wọn nu kòtò ni ọmọ lọ́ńdọ́fà láti jọ àwọn tí wọ́n wá torí àwọn ṣí àwọn máa ń lọ sẹ́ra ní ìlú samurai ní etí kòtò rọ́ọ̀n tí wọ́n gbàgbọ́ pé bẹ́ẹ̀ lè má mọ àwọn rí wọ́n sí tó bá débi wọ́n máa sunkún torí wọ́n máa ń pè ní hajj ṣìyàtì ila samurai wọ́n máa ń ṣe hajj lọ sí samurai àwọn ṣìyà hajj rọ́ọ̀ tọ́ba dé wọ́n máa sunkún wọ́n máa sunkún wọ́n máa sunkún àjọlọ́lọ́ lọ́wọ́rọ́ àjọlọ́lọ́ lọ́wọ́rọ́ àjọlọ́lọ́ àbíyẹ̀wò irọ́ bù torí ẹ̀ àwọn eléyàn irọ́ làwọn ń retí irọ́ ni wọ́n ń retí torí àwọn ní sọláàt kò tí sí bùkátà zakat wọ́n ní kò sí bùkátà ọ̀sùyàm wọ́n ní kò sí bùkátà alhaj wọ́n ní kò sí bùkátà alislam fẹ́ràn kò ní sí bùkátà fún náà ó lè wá sí ìmáàmù wọn bá yọjú ìmáàmù ọ̀rọ̀ làwọn retí ìmáàmù òdodo làwọn ṣe kíni làwọn retí. nínú àdìgbà lọ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam obìnrin àwọn akpé mẹsẹ alimami Mahdi ń bọ̀ yóò kún ilé ayé pẹ̀lú ṣíṣe dọ́gba gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kún ilé ayé pẹ̀lú àbòsí. owó àwọn pọ̀ débi pé àwọn èèyàn ò wọn mọ̀ sáfù débi pé àwọn èèyàn ò wọn mọ̀ sí wọn mọ̀ sáfù ní ìsinsìnyí má ju five naira lẹ̀ sẹ́ẹ̀sì àwọn abẹ́ gan àkálùkọ́ ọ̀rọ̀ amú ni kátàkùn burúkú kan bá ń jà sí ń sá lọ kí ló ṣe ẹ máa lé ni wọ́n wá rọ ìwọ ọmọ ìgbà mọ́tò bá ni wọ́n máa wọ wọ́n na àyíwá tó bá dìgbà owó wa pọ̀ àwọn èèyàn nílé kò sí ní tẹ́yàn ọ̀fìsì nígbà tí tani bá dé Mahdi Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn án pé wọ́n ti ṣe ìkọ́ àmà wọ́n fẹ́ ṣe sọ̀lá mahdi yóò máa sọ fáwọn èèyàn pé stow ẹ̀tù kẹ́ dúró dọ́gba yóò kàn rí tànàbí ìsayọ̀ ni níjọ́ tànàbí ìsọ sọ̀kalẹ̀ ní ademashq demashq wọn náà ní kápítà bo sóríyà sọ ànábì ìsọ wọlé mahdi ti dàmú yóò sọ pé ah ẹ má bọ̀ wá sí lè má mú fún wa anábì sọ sọ pé rárá a lè sí lè má mú fún yín o ẹ̀yin ọmọlẹ́yìn anábì Muhammad sallallahu alayhi wa sallam àfi ká tó lẹ́yìn mẹsàlásí náà wà kéde sọ́ọ̀sì yóò sì tún tó lẹ́yìn ìmáàmù àwọn sòmí torípa anábì sallallahu alayhi ni anábì sọ wà ní tábì'an la matbu'a lẹ́ni tí wọ́n máa tẹ̀lé tòun kìí ṣẹni tí wọ́n wà táwọn èèyàn máa tẹ̀lé tiẹ̀ yàtọ̀ síta nàbì Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ tí ànábì Ìsá gan bá dé lọ́wọ́ àwọn ọba ọjọ́ tọ́lọ̀ nǹkan pókù tí ó lò táwọn èèyàn bá ń tẹ̀lé wọn tẹ̀lé nítorí tara rẹ̀ wọ́n tẹ̀lé nítorí ta nàbì Muhammad sallallahu alaihi nítorí kò sí ẹni náà jọ wà láyé lẹ́yìn tọ́lọ̀ ti rán nàbì Muhammad sallallahu alaihi tí ó rí ilé ayé yìí láì jẹ́ kó tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam. nàbì sọ fún Umar ibn Khattab radiyallahu anhu nígbà tó rí wéèwé tòwúrátà lọ́wọ́ rẹ̀ kílélẹ́yìn ó ní tòwúrátà kéè ẹ fẹ́ fi nǹkan kan sí pààrọ̀ alukur'ani láì jẹ́ pé mo ti kù law kana Musa ibn Imran hayyan ma wasi'ahu illa ittiba'i sanabi musa ọmọ imran aleyhi salam tí wọn bẹ láyé ni fàá ti ráyé gbé láì jẹ kọ tẹlẹ ẹ dákun kí ló tún á ṣẹ́kù kò sí ní tó ṣẹ́kù torí délé anabi isa wà tàbí à ń láàmẹtìbò wà wàlmẹsíìxù nínú nǹkan tẹ́lẹ̀ tí mo wá wọn náà nípa anabi isa aleyhi salam ń bọ̀ ẹ̀rí tó múnádóko ló mú wa kọ́dà gan àwọn àdìsí tó mú wa ọ̀pọ̀ débi wípé ọwọ́ hadìtẹ́wàtò ọ̀rọ̀ hadìtẹ́wàtò tẹ́mẹtẹ́wàtò wọn táwọn èèyàn kú pọ̀ gbà wá àwọn náà tún gba látọ̀dọ̀ èèyàn tó pọ̀ àwọn eléyìí náà látọ̀dọ̀ èèyàn tó pọ̀ ní pípọ̀ tó ṣe pé kò lè ṣe ká pé wọ́n panu pọ̀ alayhi wa bẹ́ẹ̀ làwọn àti tó wá nípa pé anabi isa ń bọ̀ tọ́ anabi isa ń bọ̀ alayhi salam ẹ̀rí mu wa kò sí tako tó fi wá di nǹkan tó jẹ́ pé àwọn èèyàn lónìí wọ́n tún fi ń gbókùn gbogbo wọn sọ fún anabi isa kan ní padà wá níbo ní padà wá bẹ́ẹ̀ àti wọn sọ pé lè rẹ ní òde sí i níbo wọn sọ tó bá dé àti ẹ ti jẹ́ níbo wọn sọ pé níbo wọn sọ sí wà bá a ṣe nì sí wà lọ́ba àpàmọ̀sí ìdẹ̀jáde torí ẹ anabi isa ń padà bọ̀ alukur'an tọ́ka sí ahadithu nabawiya náà tún tọ́ka sí ayẹyẹ kan alukur'an ti tọ́ka sí salama ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wa in min ahlil kitaabi illa qabla mawtihi. ويوم القيامة يكون عليهم شهيدا آية إنكا oná lè rí tó hàn jù tọ́wọ́n fi tọ́ka sí pa nàbí ìsàmbọ̀. àmàdì ọ̀pọ̀ kọjá sísọ ni mo ń sọ fún yín àhàdìfù mùdàwàtìrà. alimami ibn kathir rahimahullah àtàwọn siri mi. wọ́n ní àyà yìí gangan lọ́tọ́ka sípò ànábì ìsàmbọ̀ láti inú alukur'an tá a bá wá tẹ̀ wá rí kankan ní alukur'an èyí tá a ti rí inú súnà náà ti tó wa tó ṣùgbọ́n fáwọn oníyèméjì àwọn aláìnígbàgbọ́ tó pé ẹ̀ ńgbà tá a ti rí inú alukur'an tó wa kíní kan alukur'an yẹn fi bá a sọ̀rọ̀ olódò burúkú ìbá alukur'an náà lọ sọ pé wa ma atakumu rasulu fakhudhu ó ní wa in min ahlil kitabi. إلا ليؤمنن به قبل موته وسنكا ننوى أهل الكتاب أيا في قدك يوبا yọgbà tani gbọ́ yọgbà anabi yìí sọgbọ gbọ. àfikọ́jẹ́ pé yọ gbà á gbọ́ yọ gbà á gbọ́ ta ni pronoun yẹn tọ́ka sí anabi isa alayhi salam qabla mawtihi tún ni pronoun yẹn tọ́ka sí anabi isa alayhi salam nítorí tí n bá ń tọ́ka sí ẹni tí ó gbàgbọ́ yóò jẹ́ pé ẹni tí ó gbàgbọ́ ti síwájú ẹni tí òun ó gbàgbọ́ òfin lọ́rùbá ti sọ pé. إن الضمائر إنما تعود إلى أقرب مذكور pronoun ó máa ń padà sọ́dọ̀ ẹni tí wọ́n bá wí kàn ìlàlẹ̀ mìíràn nàbì yìí ànábì ìsà àyàfi kọjá kí wọ́n gba ànábì ìsà gbọ́ kọ̀bẹ̀lẹ̀ máwò ti hi tájú kúta ni ikú ànábì ìsà àbíkú ẹni tó gba ànábì ìsà gbọ́ rárá. eléyìí náà àwọn kan sọ ṣùgbọ́n lẹ ọ̀tà kò pírísípèdè torí ẹ̀ ló ṣe jẹ́ sí ẹ̀rí yìí gángangangá kò ṣe tìdà. wa in min ahli al-kitabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawma al-qiyamati yakunu alayhim shahida. tọ́ anábì ń bọ̀ wa annahu yaqtulu wa annahu yaqtulu lid-dajjali. àti pé anabi isa aleyhi salam tọba dé òní ọ̀pá adajal tọba dé òní ọ̀pá adajal torí ọlọ́run ti tó kí ni ń bọ̀ wá sí má dára tiẹ̀ láàmú. bíbáàdì ló dín xọlá àǹdídàálì ibi tó ti pa ẹni ẹnu lẹ̀kùn lódì. ìsàmù ti yìí sèkà nàbì sọ ma lè ká tó bá ti lé dákàlẹ́kẹ́ yóò tún lé wá sí pọ́tá láti pọ́tá yóò tún lé gbógbómọ̀sọ láti gbógbómọ̀sọ yóò tún ma lé o lè pàdé rẹ̀ ńkótó ńgóra ẹ̀ láàlàlàlà Islam sọ pé bí báyìí ni o tún pa bí báyìí ló dín níbi tí o tún pa nù níbi ilẹ̀kùn lódì nílẹ̀ sàn nílànà bí sọ pàṣẹ hmm, tí ó bá jẹ́ Islam gbọ́dọ̀ ti lè ríru àwọn authentic statement báyìí ẹ̀ lè rí láéláé ibi tí wọ́n pa Masihi Dajjal sínú àwọn agbàgbọ́ wọn ní kò sáyè fún àríyànjiyàn kò sí àyè fún àríyànjiyàn khulla an jidal ay la majala lil jidal huna wala lil mira wa amru ya'juj wa ma'juj sitt wa amru ya ajuja wa ma'juja sibiti wa annahu haqqun ka hadmil ka'bati àti pé ọ̀rọ̀ ya ajuja àti ma'juja tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pé wọ́n dé wọ́n dé wọ́n dé wọ́n ya ajuja àti ma'juja ń bọ̀ kìí ṣèyàn kan àbí yàn méjì pé ẹnìkan jẹ́ ya ajuja ẹnìkan jẹ́ ma'juja àgbogbo wọn ni ya ajuja wa ma'juja bí ká sọ pé ìjẹ̀bú ìsàrà sọ̀rọ̀ pé àwọn èèyàn kan náà ní ìjẹ̀bú ìsàrà ìjẹ̀bú jẹ̀ṣà sọ̀rọ̀ pé àwọn èèyàn kan náà ní kéde pé ìjẹ̀bú plus ìjẹ̀ṣà tó bẹ́ẹ̀ ni Yájújà wa Májújà Yájújà wa Májújà àwọn náà ó dé lẹ́yìn tí anabi Isa alayhi salam tó bá ti pa Masihi Dajjal làwọn Yájújà wa Májújà bá yíyá dé láti ibikíbi gbogbo òkè gbogbo pẹ̀tẹ́lẹ̀ wọn máa dà wá ní bí bí bí àgbàrá tọba sádò tọba tó dún wájú wọn anything tọba dún wájú wọn finishing finishing finishing. wọn máa jẹyìn wọn máa jẹyìn títí tọba jẹpọ mi ni tọba gbé ẹnu sí báyìí yọ bẹ yìí tí àwọn tó síwájú tí wọn bá mu omi òkun tán àwọn tí ń bọ̀ lẹ́yìn táwọn náà àbá ẹ máa débi tó mi wà tẹ́lẹ̀ wọn omi ti wà á bìrì níbi tí wọ́n pọ̀ dé kẹ́lẹ́ mọ̀ pé àwọn kan ti sàn lọ bí àwọn kan tó ń sàn àbọ̀ gbogbo àṣàlà ní ẹ̀kọ́ gbogbo nuclear weapon jáde irọ́ lásán ṣé bí coronavirus ní ní ìsìn pé tó bá do làáfi wúlò coronavirus dé ní ìsìn biological weapon ń bọ̀ lápò síbá chemical nuclear àìdúró kìíní kàtà tó ṣe ní irọ́ gbogbo láti wọ́n gbọ́dọ̀ máa ń ṣe nǹkan for local consumption àti láti dẹ́rù bara wọn. láwọn lè palẹ̀ ayọ́rẹ́ láàrin ìtọ́jú mẹ́ta kò burú ẹ̀ parí coronavirus. Ah, Allahu akbar ọlọ́run tún lè ṣe kò sọ̀rọ̀ fọlọ̀ pé kọ́ dẹ virus kan sí gbogbo nǹkan ogun wọn ò ní jẹun wọn kàn di ẹnu bọ́tìn rẹ̀ mú ni bẹ́ẹ̀ bá yìn títí kò ní dún so iná bá di tó a sọrẹ́ndà so torí ẹ lẹ́yìn bá yàtí ìjọba màjú ìfẹ́ bá dé a ọ̀nàbí sọ aṣọ pé wọ́n lọ kí ni ká ṣe sáwọn eléyìí o ọlọ́gbìn ẹ máa sá lọ ni o àti gbogbo èèyàn tí ń bẹ pẹ̀lú ẹ máa sá lọ sí tóòrù nítorí sẹ́yìn náà níbi táwọn ẹbí Musa àti ìṣọlá ti máa bọ́ lọ sọ gbogbo ẹ sá lọ bẹ̀ tó náà léyìí ah nobody can stop them ọlọ́ni ọ̀ apàṣẹ pé kí gbogbo wọn parẹ́ gbogbo wọn wà parẹ́ nígbà tí gbogbo wọn bá wà parẹ́ so ilé ayé wa kún fún òkú àwọn èèyàn ọlọ́run wa pa àwọn ẹyẹ kan láṣẹ àwọn ẹyẹ náà wà wà láti wá gbé gbogbo wọn kú ńlẹ̀ ilé oṣù mọ́ bí ìgbà tí òsì yájújà màjújà kẹtọ́ lọ́n àlákà rẹ̀ àti mọ̀ pé yájújà màjújà ti ń bẹ́ o lọ́wọ́ pé Dhul-Qarnayn wọn lọ́bàrà di wọn mọ́lé wọ́n ti ń bẹ́ o ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́ kínní wọ́n ti pè òjé tó fi di wọn mọ́lé ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ń wọ́n ọ̀nà láti jáde wá bá wa gbogbo wa yìí tá n pẹ̀lẹ́ gẹ̀dẹ̀ sínú ilé tá n gba fáànù rọ́ọ̀lì so àwọn ń retí pé táwọn bá sọ̀rọ̀ <laughs> ọlọ́run ò fún wọn tọ́ba ti lu ìwọ díẹ̀ ọlọ́run tún ní kó tún di títí tọ́bẹ̀ pé tọ́jọ́ bá pé wọn ò lè yá ìjọ náà wọn máa túbọ̀ gẹ́gẹ́ dajjal náà ni kò sẹ́ẹ̀lì tọ́sọ pọ́lọ́ ò tíì àsìkò tí ó jáde ní òtítù torí ẹni àdéhìí kan wà nínú Sahih Muslim táwọn sàhábà kan ti rìnrìn àjò. nínú ọkọ̀ ojú omi àbí kínní kan tí wọ́n bá padà bára wọn lórí orébùsùn kan tí wọ́n bẹ̀dọ̀ ọlọ́run ọba kan bẹ̀ tí wọ́n dé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ oríṣiríṣi lọ́wọ́ lẹ́sẹ̀ jẹ́ kí gbogbo ń dọ́sọ nípa mẹ́sìlì dàjálẹ̀ ọjọ́ bàjẹ́ kan so ṣíṣe ń gbìyànjú láti já àwọn chain yẹn níjọ́ tó kí chain yẹn já ṣàǹgbẹ́njọ́ náà ní kálukú ni wọ́n forí gbé tó ń bọ̀. tẹwàá lò forty days tó fìtínà gbogbo ilé ayé yìí ìjọ alákọ̀ọ́kọ́ yọ dàbí ọdún kan ìjọ kejì bí oṣù kan ìjọ kẹta bí ọ̀sẹ̀ láti ìjọ kẹrin ní òdì normal days torí ẹ̀ lásìkò bẹ́ẹ̀ lọ́n gbogbo gbà pé wa min sharri fitnatil masihid dajjal nínú tọ́síáhùdù wákàtí sálámà lójoojúmọ́ tán gbogbo àwọn kan wọ̀nyí òdodo ni o bákan náà. Yàjújà màjújà ń bọ̀ òdodo ni tàhádìmẹ̀lì kàbẹ́tì gẹ́gẹ́ bí wọ́n tún ṣe wó kàába òdodo náà àwọn kan wà wó kàába àwọn ọ̀daràn. bí wọ́n wó kàába kò kí káwọn ti alikibula ká sí mu àlè sàṣìṣe mo rò pé yé wa torí nìsín olórí ibú kan kó owó kaba ọ̀tán àbí ọ̀tán ọkùnrin tẹ́ kọjú sí oní tí ẹ bá tí bá ti dá àdánù tó lẹ́yìn náà sábà wo kò túmọ̀ sí pé àwọn mùsùlùmí ò ní tún kọ́ padà tó ṣùgbọ́n náà mi pé gbèǹdà òkè àmà ti dé ẹnìkan ní bàbá màbẹ sí àní lọ ká lọ kóra ró síbi bá sí kàábà là ń sìn ọba tó ní là wà ń sìn fún abúlé tó fẹ́ wó lọ́jọ́ tẹ́ wàá fà wọ́n eléyìí lẹ̀ tí wọ́n wò bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá rí fàálù ni máa yorí nítorí ma ló máa ń ṣe ó sì tún fẹ́ kí eléyìí ó àmì ìgbéǹdàlùkìyàmù nítorí ní ó jẹ́ kí àwọn ẹni àkọ́kọ́ rí nítorí kó fi àtàmì pé ànábì ti dé tán ànábì tí ń nínú àwọn ńláńlá tó ṣáájú ànábì wa wa anna minha ayatu dukhani nínú àwọn àpẹẹrẹ ńláńlá àgbẹ̀ndà alqiyama onáàlà mi tẹ̀fín èfi tí ó yọ nínú àpẹẹrẹ àgbẹ̀ndà alqiyama nù wa annahu yudhabu bil qur'ani àti pé nínú àpẹẹrẹ àgbẹ̀ndà alqiyama nù alqur'ani yóò kpóra kó láàrin àwọn èèyàn. àní rí ma àwọn olùmọ̀ sọ yìí pé ẹ máa gbé alukurani lọ tí máa ń kaba ọkàn yìí tí gbogbo ẹ ń parẹ́ yóò kú pépà lásán nínú àmì gbẹ̀ndà alukiyama torí anabi sọnù adéf ó ní gbẹ̀ndà alukiyama ìdè títí tí ó fi jẹ́ pé kò sẹ́ni kankan mọ́tọ́tẹ́kùn ní àti ń sọ pé Allah àwọn èèyàn bú ní ọ̀sẹ̀ kù kápẹ́ inú ọpọlọ rẹ̀ nínú ọkàn rẹ làlùkùránì wà tó ti ha yọ parẹ́ kò mẹ sọ àlùkùránì ọlọ nínú àmì gbẹndẹ àlùkìyàmẹ nù tòlú ìṣàmùsẹ ọfọkẹ mi ń dòbórí yíyọ tó ràn ọ yọ gbàbí tí tí máa wọ àmì kan ló náà bí tó rùn tí máa wọ ibẹ̀ ni ọgbà yọ tó bá ti jọ gbẹndẹ àlùkìyàmẹ. توريح كذات أجياد على المشهور وآخر الآيات حشر النار إلي تأبوين أن الناس يوم قوي يجو يوم اللي والو يوم اللي والو كما أتى في محكم الأخبار يبس أن القرآن تسنة تسيرا فكلها صحت بها الأخبار وهذه تفسر ملواني قوي ليو وسطرت آثارها الأخيار أول من لا وجنيري gbogbo àwọn àdìsí tó wá ń pa rẹ̀ ni wọ́n kọ́ lẹ̀ eléyìí náà bíntín nínú àwọn àpẹẹrẹ ìgbéǹdàlùkìyàmà tó ráwọn olùmọ̀sọ pé oríṣiríṣi ọ̀nà ni lè pín àwọn àmì ìgbéǹdàlùkìyàmà sí àwọn àmì kéékèèké àwọn àmì ńláńlá àwọn àmì kéékèèké. àtàwọn àmì ńláńlá amọ̀kẹ́ nínú àwọn àmì nínú àní dídí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí wo lọ́tọ́ sílẹ̀ pé dídí ninu nínú àmì gbẹ̀ndẹ̀ alqiyama kó ti súnmọ́ ni ó sọ pé ana wasaatu ana. wọ̀sáàtú kàhátẹ́yì wọ́n tọ́ka sí pé ntọ́mọ̀ká ni tó fi gùn ju ti fábẹ́lá lọ òun náà lọ́wọ́ ń ń retí nìsín tí gbèǹdàlùkì àmọ́fẹ́ a sì ti lo one thousand four hundred and fifty something years báyìí láti jọ́ tó lọ ti rán tó ti tó ti gbé ànábì dìde ní ìránṣẹ́ rẹ̀ àti lo one thousand four hundred and fifty something years àti ìlò kínkínní yìí tán. ọwọ́n tó kù tí gbèǹde alùkìyàmù ò fi dé ni nínú àmì gbèǹde alùkìyàmù ọ̀nà náà ní pínpín tó sùpà pín sí méjì láyé anabiwa muhammed sallallahu alayhi wa sallam iqtarabat as ti wa wọn al-qamar bákan náà ìwòlẹ̀ tó máa nínú àwọn àpẹẹrẹ tọ́jà kéékèèké an talida al-amatu rabbataha wa an tara al-hufata al-urata. العالة رعاء الشاء يتطاولون في البنيان tó àtàwọn àpẹẹrẹ míì àtàwọn àpẹẹrẹ míì bí wọn ti sọ pé àwọn obìnrin ọ̀pọ̀ wọn máa mutí rẹgẹdẹ ìdìní ọ̀pọ̀ tó nínú àwọn àpẹẹrẹ kéékèèké ti gbé nídàlùkì àmà lẹ́yìn ìjọba ìṣèjọ sọ̀rọ̀ àwọn ọbẹ Ẹlẹ́dàá ńlọba tó ní déédéé wọn náà lọmọgbà tó yẹ kálukú pé kọ wálé ayé wọn náà ló ní ká wà wá lásìkò tá a wá yìí ó tilẹ̀ jẹ́ pé gbẹ̀ndà kìámọ̀ ní dé àyàfi kọjá pé àwọn ẹni tí wọ́n bá láyé àwọn èèyàn bù ní látàkó mùsàátù ìlà ìṣòrọ́rì náà gbẹ̀ndà kìámọ̀ ní dé àfi lórí àwọn èèyàn bù ẹni tó bá jẹ́ ni Allah kótó di gbẹ̀ndà kìámọ̀ yẹn dé atẹ́gùn kan ti fẹ́ àwọn ẹni ọlọ́run yẹn wọ́n tó bá ti lè mí atẹ́gùn yẹn wọ́n yọ̀ wá pa àwọn ọ̀daràn àwọn ọ̀daràn ní gbẹ̀ndàlùkù yá mọ̀ sojú wọn ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa eléyìí ò túmọ̀ sí kíkọ́ ọmọ bímọ o kọ́ mẹ́jọ pé ọba láyé o ẹ̀yin máa kọ́ wọn lẹ́sìn láàánú lọ́lọ́ tọ́mọ jẹ́ نعم عليكم ولا نسي المضاربة ولا نسي كنا أها في بعض mọ̀kẹ́ yóò ṣe twenty percent èrè lẹ́yìn kò sí èrè kò sí èrè bàmí tó máa sọ pé this percentage of the profit làwọn fọ kò sí èrè bàmí àmọ́ tó máa sọ pé this percentage of your money your share làwọn fọ èrè bàmí so ìwọ náà bóun náà ti wá gbà ní ìsẹ̀yìn mọ́ kówó kalẹ̀ owó mi náà fi ṣòwò ẹ wá sọ pé tó bá já sérè twenty percent èrè lásán lèmi ọgbà èèyàn gba eighty gbogbo fóònù mo ti lè gba ilé ọjọ́ bó ti tẹ́jú. ọba gba wọn nípa ọgọ so àmọ́ kò sí rìbá mi náà. aláwọn èèyàn abú ni ó kù ẹlẹ́yìn ẹsẹ̀ béèrè èèyàn abú ni ó sẹ́kù tí wọ́n á pè èèyàn abú ló bá sẹ́kù àwọn tí ò mọ́ lọ́n tí ò sí náà ló sẹ́kù náà. aha tí ọlọ́wọ́n gbé wọn dìde àbí kí ni bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ìdàjà àti ajújà ọmọ ajújà gbogbo wọn náà wọ́n gbé dìde wọ́n ní tí wọ́n gbé mẹ́sẹ̀ dajjal dìde ń jọ gbẹ̀ǹde yàjújà ọmọ àjújà gbogbo wọn pátá lọ́wọ́ gbèsè. ṣé ẹ̀yin ọ̀rọ̀ pé kí wọ́n gbé mẹ́sẹ̀ dajjal dìde ó pàtàkì èèyàn ti ń gba rẹ̀ lọ́nà kó lè bá jẹ ìyà yọ gbà náà. ó tilẹ̀ jẹ́ páyé lọ́mọ kò sẹ́nìkan tí ó lè dún kòkò máa ń jọ gbẹ̀ǹde. ẹnitọ́ bá sọ pé kò sí ní jẹ́ Masih Dajjal pé mọ́tò tẹkinọ́lọ́jì gbogbo táwọn òyìnbó ṣe ní Masih dajal ó dájú kórì rẹ̀ ti dàrú bẹ́ẹ̀ làwọn kan máa sọ pé tẹkinọ́lọ́jì tó òyìnbó ṣe ní jẹ́ Masih Dajjal àwọn ilé orí wọn ti dàrú dànù wọ́n gbé wọn lọ sí tó kò sóògùn náà. kí ẹ tún máa Dajjal òpòrọ òpòrọ onírọ́ burúkú nílẹ̀ jáàlì torí ẹ̀ sẹ́yìn náà bá ń parọ́ so wọ́n lè pè ọ́ ń dọ̀ jáàlì lóde lárúbáwá jáàmù wọn kọ́ dajjalun àbí dajajila naam. Wa alaikum kò yé mi pé ṣé gbogbo gbàtà bá fi wà ń jókòó tẹ̀sán hold mhm. bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀ sọ pé gbàtà máa ń ṣàdúrà nìkan ni pé gbàtà máa ń ṣàdúrà nìkan nínú tẹ̀sán hold wa gbà náà láà máa gbọn ọwọ́ wa sókè sílẹ̀ ṣùgbọ́n ìgbà wa ni ẹ̀ ṣàdúrà nù tẹ̀sán hold ẹ bá wa ìgbà la ṣàdúrà nù tẹ̀sán hold torí ẹ̀ tẹ̀síwájú gbogbo àdúrà ni a ti sọ pé oríṣi méjì làdúrà dùhà òtẹ̀nà àti dùhà òmásálẹ̀ àdúrà fífẹ̀yìn fún Allah àti àdúrà títọrọ ní ìyànfẹ́ lọ́dọ̀ Allah gbogbo ẹ̀ làdúrà gbogbo ẹ̀ náà láàmà mi ọwọ́ wa. Aleykum salaam. èèyàn tí. ẹni tó tako pípadà bọ anabi isa aleyhi salam fàlẹ sọpọ tako ntọ́wánú alukur'an wọn lè sọ pé àyà ta kà ẹ́ àgbọ́yé kejì tọ́tọ́ka sí pé kìí sọ̀rọ̀ pàdánù bíi sanpadà bọ̀ ló gbọ́yé mbẹ́ àwọn àdìtò wa ń kọ́. ó lè sọ pé ńgbà tí o ti wá nú alukurani tọrọrọ tó pàtàkì nítorí tí mo má wà nú alukurani wọn lè gbàgbọ́ á sọ pé o gbọ́ ń gbọ́ náà nítorí kọ́lá ti sọ pé o gbọ́n tánà bí bá mú wa fún kẹ́ gbàgbọ́ ìwọ ò sì gbàgbọ́ ajẹ́ bó sì lọ. pẹ́sẹ̀ rẹ̀ lọ sí. ó ṣàkíyèsí pé ẹsẹ̀ wo kóòlù sí lọ sókè ẹsẹ̀ ṣàdédé lọ sókè olóògbé sókè ahán tó sọ̀rọ̀ tọ́lá tí ò lè dá lọ sókè mhm. pé ẹsẹ̀ rẹ̀ kò fi forí kalẹ̀ ọ̀bàjẹ́ ẹlẹ́yìn ò forí kalẹ̀ ó ń ṣeré ó ń ṣàwàdà ẹnikẹ́ni bá ti kásẹ̀ sókè lórí ìforíkanlẹ̀ gbàgbé ẹ̀ ọkàrọ̀ sókè gbàgbé ẹ̀ náà. Aleykum salaam. ọwọ́ ọmọ àlè báyìí sàlàyé. <laughs> onígbà àlebá ìsàlàyé rẹ̀ àlebá ìsàlàyé rẹ̀ ọjọ́ bó ti jẹ́ <laughs> náà ìbéèrè gan ó nídìí pé ọmọ àbéèrè ẹgbọ́n bó ṣe béèrè ẹjọ́ sọ àlebá ìsàlàyé ẹjọ́ àlebá ìsàlàyé <laughs> náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك